ọmọ jíbọlá rẹsìn jíbọlá rẹsìn mami diva Dr. Smart on the beat o oh. Dr. Smart on the beat yeah o. Oh. Yorùbá wù mí o oh. ó wù mí lọ́pọ̀lọpọ̀ Yorùbá dára púpọ̀ ẹ̀yin òbí wa ẹ ọmọbìnrin máa kúnlẹ̀ àṣà yorùbá lẹ́rìn yẹn mo dúpẹ́ lọ́wọ́ orí mi lóró ọmọ yorùbá ni mi o yorùbá láṣà púpọ̀ tí kò dẹ̀ sá láfiwé kankan lókèlókè la ó máa lọ a ó máa ní lọ́sẹ̀yìn gbogbo ọmọ Odùduwà ẹ jọ̀wọ́ ká nífẹ̀ẹ́ ara wa ọmọ yorùbá ni mi no matter where i be i will never deny it no matter where i see and i will always proud of it no matter where i be ipe tí mo dùn ni mi wọ́n bí mi pẹ̀lú odù èrè lọ́wọ́ jíbọ́lá tàbí kò bí mẹ́múdù àwa la lòkè yọlá títí tí délé ajẹ́ we are simple to describe torí pé a ní asset àwa lọ́mọ onílẹ̀ àwa lọ́mọ orígbó méje takoyo ìsọ̀pẹ̀ oró pẹ̀lú àṣìpa ẹ̀dùn àbọ̀n akínlárù àwa lápẹ̀ túbodù pa emmanuel oyè lọ́wọ́ abolówó kúdùrù mi yàn so rest in peace i forever love you yorùbá kájígìrì kí iná tó jó dorí iná tó jó lórí kókó. ṣàgbẹ̀niṣẹ́ ilẹ̀ wa kí ló dé tó ń jalè kókó. ló tọ́ àwa la lòdì àwa la lépo ní kókó. ẹ bá jẹ́ ká gbìyànjú ká mú jẹ gbígbé ní kókó. tẹ́bí bá kúrò nínú iṣẹ́ iṣẹ́ bú ṣe kí ló tukù. àgbẹ̀rù kó bọ́dún dé ó ń bọ̀ ó ń bọ̀ ká dáhùn tì. lọ́wọ́ orí lókè lókè la ó máa lọ a ó máa ní lọ́sẹ̀yìn gbogbo ọmọ Odùduwà ẹ jọ̀wọ́ ká nífẹ̀ẹ́ ara wa. mo gbọ́ fàṣẹ mo gbọ́ gẹ̀ẹ́sì bọ yorùbá mo fi kéde oníṣẹ́ bí ọkọ̀ làtọ́ sóyún bóbi kò gbédè àti mọ̀pẹ́ gba dókítà ṣùgbọ́n ká ṣàkọlé èdè bá ríra wa lọ́fíìsì kákìrá ká tún ṣèdè ẹ̀yin náà ṣàrà haúsá ẹ sì túra àwọn yìbò báwọn haúsá bá pàdé ìnákọ́ná ìnágẹ̀jà ìyíbò gan bá pàdé wọn ní kedu wọn di màbí yorùbá bá ríra wọn wọn ní good afternoon gentleman how are you how may i help you kí ló dé ta fi ṣe bẹ́ẹ̀ wọ́n ti mọ̀ pa gbẹ̀yìnbó wọ́n mọ̀ pa kàwé ju ẹ̀jáwọ́ náà gbọ́n àgbọ̀jù káyé tara wa lọ́kọ̀ haúsá bá báyọ̀jà haúsá tó kú bá débẹ̀ láì ní béèrè kí ló ṣẹlẹ̀ wọ́n dáwọ́ jọ wọ́n gbèjà rẹ̀ gbèjà rẹ̀ tí wọ́n bá bá bá já tí yóò bá tó kú bá débẹ̀ wọ́n á ní kí ló dé tán fi yànjọ ṣe torí pé kò gbèdè ló dá Yorùbá lẹ́jọ́ kí ló ṣẹlẹ̀ kí ló dé ṣé bá wa la kàwé jù àwa la ní pòfẹ́sọ̀ ẹnjìníà àti lọ́ọ̀yà àwa la tún ní dókítọ̀ láyé lọ́gbọ́n àgbọ̀jù ó pa wá lára púpọ̀ àwa tó yẹ ká wà lókè àsì níwájú àkẹ́yìn àwa ń síbi kúrútù kúrútù ah! ẹ jẹ́ ká sùn kátàkàkà ká ronú wó kálákàkà ah. kí retí wa máa fowó arù kátọ̀ sójú kọ̀ kó lè rù Yorùbá dalẹ̀ ah! ọmọ Yorùbá wa ẹja ṣàtúnṣe àṣìṣe wa ẹ̀yin ọmọ yorùbá wa ẹja ṣàtúnṣe àṣìṣe wa ṣé yẹ ká wà lókè ká wà níwájú ká má wà lẹ́yìn kí la wá ń ṣe lẹ́yìn ká sowọ́pọ̀ ó ká ṣàtúnṣe. It's not a discrimination, it's just a self-contribution. Don't get it twisted. I show all my love and respect to all the kings of Yoruba land. Kábíyèsí o, kárẹ́ pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ láṣẹ pẹ̀lẹ́ lọ máa kọrin kése.